يا هل لم يتخذ ولدا ولم تبل يا إلهي واحد الصمد رب العليم رحيم واحد أحد مؤمن الله الفرش والنقر وصلت بابك إلى رحمن فارحمنا واصطح بعفوك عن سمي وعن جرمي واغفر ذنوب وعيدي إنه رجل عاصي ومعتمد بالذنب مجبري وعارف الأرض لا ذكر يعانده ولا شريك له بل جل في العوض نبيل وما فيهم ورزقهم حتى النبات ومحيي ذلك الرمل ثم الصلاة على المقتار سيدنا المصطفى المجتبى المبعوث بالرحيم المصطفى المجتبى المبعوث بالدين وهو الله أبنا يمشي على فمه وما استطاع النجاة والله والله وما استطاع النجاة والله والله إن الحمد لله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 وعلى صحابته الكرام وعلى سائر المسلمين والمسلمات الذين يسلكوا طريقه إلى أن تكون الساعة أما بعد أبدأ كلامي بما بدأ به الصالحون أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ما يمكن شو máa ṣàlàyé nípa àfikà ní kí ó òun náà lè fi nínú kútúbà báńkò ní sáà ní bá fẹ́ sọ̀rọ̀ ìtàní ní máa ń ti wájú olàgbèdè kó tó bá ti rẹ̀ hájà àtàkọ́ láti ìṣèjú àwọn ẹ̀kọ́ ó pọ̀ nínú kúrúbá tòlè hájà tàbí ká sọ wípé kúrúbá tòlè hájà kún fún àwọn onírúurú ẹ̀kọ́ فيها العقيدة ما يشيرون ويبينون لنا عقيدتنا الصحيحة ومن حفظ الحاجة يقول جوانبي ó ti ń sára ikú wa kí ní àti sọ́kùn wọn táwọn ẹbí ọkọ̀ ó mẹ́nu kú sọ́kùn àdá. Wà bí ha tù á lèlè ṣáàbì bàyàrì wà tọ̀fík àdúrà kọ́lọ̀dúwà ṣe kúrú gẹ́ ìtọ́sọ́nà lọ́dọ̀ọ́ àwọn tí ń sàlàyé ìtọ́sọ́nà ọ̀pọ̀lọpọ̀ jìrì àti ìṣe kò gẹ́ gbígba ìtọ́sọ́nà náà gbígbà sí oúnjẹ rẹ̀. Àbáwọn àdúrà ní ogun olùgbọ́n ààrẹ. Mọ́rìnbọn wọ̀nà àti ìgbára ẹni níyànjú ìgbára ẹni ní máa ń kó bẹ̀rẹ̀ òṣìṣẹ́ àtàwọn nǹkan ní ṣùgbọ́n ti tí wọ́n abẹ́ ṣọ́lá ìlú tó pẹ̀lú sọ ilé káàlẹ̀ mọ́ ìdígbàmà àfáà súnmọ́ tó yẹ tó má fẹ́ bẹ̀rẹ̀ ọmọlùkà wọ́n á fi so èdè wọ́n kà fún sí láti àjà. Oríṣi nǹkan tó wà níbẹ̀ tó kó sínú pọ̀ fún ẹni tó bá gbọ́ tún rẹ̀. Ta bá sì túmọ̀ rẹ̀ náà fún àwọn tí ó gbọ́ ìlò ọ̀gbọ̀n tó lè gbé wọ́n rí bá. Alákùnrin á àwọn tẹ̀síwájú ló tàbí wà tó Súra ẹlẹ́ẹ̀kẹsàn ara ọ̀rọ̀n tàbá bọ̀. A'udhu billahi as-sami'il 'alim min ash-shaytanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم والثالثون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم Agbájá ọlọ́run kúrò lọ́la ṣe ìtọ́ mẹ́rin ẹ̀kọ́ ní ilé ọlọ́mọdé ọlá ìlànà wa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọ̀nà tí jẹ́ àlá ẹjọ́kẹ́ ayé ṣàkẹ́ láàrin ọlọ́run bá ilé ìjọ ọlálànà ń bá wa pọ̀ nínú ara tá ti bẹ̀rẹ̀ náà láti jọ́ kejì ọmọ asáàbí kúnlẹ̀ àwàlú àwọn jẹ́ ń pa wá ní nàìjíríà àkọ́kọ́ ìlànà láti rí àwọn àmọ́sọ́ àwọn tí ó ṣe jíra àtàwọn tí wọ́n jẹ́ onírànlọ́wọ́ wọ́n lè ní ilẹ̀ sàbàrú bèèrè ìsáàṣùgbà àwọn tí wọ́n tẹ̀lé wọn lórí ìṣiṣẹ́ dáadáa ọ̀bí yàtọ̀ wọn ṣúgbọ́n wọn sí gbogbo tọ́lọ̀ ọba fún wọn lórí dáadáa bí wọ́n ṣe wà ájára mújà náà sí ọlọ́run ti pèsè àwọn ọba sáàmù sí àrìjẹ́ náà lẹ́lẹ̀ wọn tẹ̀jìrí tí ń sẹ̀ sáàtàrà àdìhàn lábẹ́ àwọn ọba náà àwọn òjò lọ́ọ̀lì dínà sí ha abàdà wọ́n ó sì gbére pẹ̀lú ọmọ wà láyé láyé àwọn ní àwọn méjì àkọ́kọ́ tọ́lọ̀wọ́ bá sọ̀rọ̀ wọn alìmọ̀hájìrú náà àpọ̀ àwọn láńpé ní àpọ̀háàbà àwọn ọmọ lẹ́yìn àtẹ́sì sáàbàbá wá sáàbà lẹ́yìn olùdẹ́gbogbo ní sàájú àwọn ní àwọn wọ̀nyí ò dédédé bí tí wọ́n dé ipò wọn ààyè wọn ọlá tí ń bẹ fún wọn àjùlọ ti ń bẹ ẹ̀kọ́ wọn ọlọ́mọba ló mọ̀ọ́mọ̀ sí wọn bẹ́ẹ̀ àwọn àjùlọ ọlá ipò ààyè àtúnrẹ ní pẹ́fàwọn sàábà bàbá kó wọn pọ̀ láwá ń gbé yẹ̀wò lọ́wọ́ àtìká méjì nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ pàṣọ ní pé rún kámẹ́lá tó lè wáhálì ọ̀dọ́ wọn ni kòránì gbà lọ́dọ̀ àwọn mùsùlùmí yòókù ọ̀dọ́ wọn ni súnnà gbà lọ́dọ̀ àwọn mùsùlùmí yòókù ẹlẹ́ẹ̀kejì tààsọ òní fúnra ara ọlọ́run ló sàwọn ló òun pé ti máa ọlọ́run ọba àlékí ọlá yìn àwọn sàábé nínú àwọn tírà tó ti ṣáájú alìmùnẹ́sálà pàpẹ ní àkótúbù àpàmìyà tí àtọ́lọ́n fi ránṣẹ́ bá àwọn òjíṣẹ́ tó ṣáájú ọlọ́run ti sọ̀rọ̀ àwọn sàábé lẹ̀ ó sì yìn wọ́n lẹ̀ sábà lọ sínú alùkùrán ọlọ́run mú sọ́rọ́tò lè pàtẹ́yìn آية تكمل محمد رسول الله والذين معه أشدنا أعوذ بالله من الشيطان الرجيم ومحمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم يراهم ركعا

فاغلق الساعة يرجي الزراع ليبغض به الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم بهم مغفرة وأجرا عظيما سورة سورة الفتح سورة 44 Ọlọ́dún wọ́n lẹ̀rí àfúsára ọ̀túlà òkèlúgbà ní ilẹ̀ àti ohun ọlọ́run ìkára ọlọ́run fún ara òun náà lẹ́ni tó ṣe wípé. Àfúsára ọ̀túlà tó wọ́n òjíṣẹ́ rẹ̀ wọ́n níṣẹ́ kí òfin rán àtẹ́bíwà Mùhàmmad ọlọ́mọ àríwá àríwá sọ́lá wà ní ilẹ̀ ápì àtẹ̀sẹ̀ òdodo àwọn ọmọ ọjọ́ pé ìwà lámídà ní ìtìẹ̀sì tó ti tako kùránì tó bá bá ní wà ní ilẹ̀ àti ẹ̀sìn òdodo òmìnira àti wọ́n bá dáa ní ìjẹ̀ẹ̀sì ìtàkùn ìtàkùn bí wọ́n wá lè sọ bóòdì kù pàtàkì kò sì sí tọ́pàá sí ìyàn fi lè sọ pé ẹ̀sìn òwúlò bàbá àti bùkátà sẹ́sìn kò mọ tí wọ́n pè ní dínú ẹ̀sìn ẹ̀sìn orí láyàn kò mọ túnmọ̀ ẹ̀sìn sákọ́mọ̀ túnmọ̀ ẹ̀sìn ní kò ní wíbẹ̀ torí pé tí ń pè ní ẹ̀sìn ó ní ohun gangan ni mọ́níájú rẹ̀ àyà ohun gangan ni àlẹ́hàyà ohun gangan ni ṣẹ̀mí ọ̀nà tààgbà ló ṣẹ̀mí táàfi wá rí ìyọnu ẹni tó ní ìṣẹ̀mí yẹn ọmọ onígbèlẹ̀ ṣùgbọ́n lè yóò dání òun bẹ́ẹ̀ tó ń gbèjà yìí ẹ̀rọ ni kò sí fi ń jẹ́sìn ẹ̀sìn ló kù fún yẹn. ọlọ́ni ìwọ lẹ́bí àrùsọ̀lá rọ̀sùn lábùgbé ìrúdá kò sí ìdílé náà. ó lò ń fi máa lẹ́bí òun rà níṣẹ́ tí ó ń fíràn ìmọ̀nà ìtọ́gbọ́n náà wà sí ìnira àtẹ̀sìn òdodo lèyún sí ìrọ̀rọ̀ àìlẹ́ ó lè borí gbogbo ìtí tó yàtọ̀ sí Islam. kí lè túnmọ̀ ẹ̀ ó kàn pé ẹ̀sìn tí ń bẹ láyé ju ẹyọ kan lọ ẹ̀sìn tí ṣe ní ìbẹ̀ láyé ó ju ẹyọ kan lọ lọ́nà fi sọ wípé èyàn lè yíra fún àlàbí ìrìnkúrìnì gbogbo tí ń jẹ́ ẹ̀sìn ó wá sí ìsìláàmù láàrín ẹbí kò lè borí ẹ̀ kó lè yẹ́ pé ìsìláàmù nìkan làwọn yóò kà àkójú ọ̀nà báà ọ̀nà tí nígbà orí ẹ̀ wá ṣọ̀tọ̀ọ̀tọ̀ bí abẹ́lẹ̀ mi rò rí pé ká lè pa gbogbo ẹ̀sìn rẹ̀ tó má tẹ̀sí ní ọ̀kan nínú ọ̀nà yẹn ni ó ti jẹlẹ̀ bẹ́ẹ̀ àìmọye ìlú inú mísírọ̀ Egypt pẹ́ẹ́pẹ́ mú ń bọ́ọ̀mù sudan tàbí ahlu mísírì àwọn tó pọ̀ jù nínú àwọn ará mitra lónìí mùsùlùmí nínú wọn, ẹlẹ́bọ̀sì ni wọ́n lánàá tẹ́lẹ̀ ṣáájú kí ànádé Ibrahim alayhi salam tó tó wá sí mitra yẹn ní Egypt bàbá wa ń pè ní Mísírà náà àdọ́bí ìbẹ̀rọ ọyún tó kú ní Iraq àmì Iraq ibẹ̀ ní Babylon wà tọ́bí ní bá bí tó wà ní Quran wọ́n máa ń bí alàtàlàkẹ́ ìní ọlọ́run ní tí tá sọ̀kalẹ̀ fáwọn méjèèjì mọ̀lẹ́kà méjèèjì ẹ̀ ní ìlú kàtí jẹ́ bá bí táwọn ìlú tó ní bá bí lọ́rùn ìlú ìṣẹ̀báyé ìrọ́ ló wà ìrájì nípasẹ̀ tí Ibrahim bá bí ní ẹni ọ̀rọ̀ ó wá kú òun bẹ́ẹ̀ tó gba Mísírà lọ ìgbà tó dé Mísírà ẹ̀bọ̀ ló bá ń bẹ̀ kí ló torí ẹ̀ ṣe ìjírá tó fi ìlú lẹ̀ nílùú ẹ̀ ní òun yẹn torí ẹ̀bọ̀ ìlú tó tún wá lọ tó tún wá bá ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ọba tó ń bá ń bẹ̀ ẹlẹ́bọ ni ó sì jẹ́ àjẹni nípa ọba tóró bá gbogbo obìnrin tó bá tẹ́yẹ̀ bá ti wọ̀ lù tó bá jáde jù yóò fipá bá ìyàwó tọ̀hún lò yóò kọ́kọ́ béèrè pé ṣé ìyàwó ẹ̀ ni tó wá jábúrò rẹ̀ rárá ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jẹ́ ìyàwó ẹ̀ yóò tó fẹ́ lu ọlá lórí yóò bá yàwó rẹ̀ láṣẹ ìtumọ̀ rẹ̀ ní pé ọya ṣe tó fẹ́ṣẹ̀ irú ọba yẹn ló bá ń bẹ̀ omi òjò ó lè dúó ní mísírà ó kú òun bẹ̀ ṣẹgbẹ́ bọ̀lú ìgbà táwọn ẹbí Mùsá alayhi salam tí ó padà dé mísírà lẹ́yìn ìgbà ànábì ya ákú àtàwọn ọmọ rẹ̀ tó bí tí wọ́n ti jáde láyé ìlú ẹ̀kọ́ níbẹ̀ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n ànábì ìbẹ̀rọ ó kú ò ní mísírọ̀ yẹn tó kú ní ìrákò lọ mísírọ̀ ṣe jíra lọ́lẹ̀ ibẹ̀ ò ṣe é tí ó wá padà sí ìlú tàǹtẹ̀ ní Philistine tàǹtẹ̀ ní Palestine ọ̀rọ̀ àwọn ìgbó ń bẹ̀yẹ fẹ́ dàbí ọ̀rọ̀ Haúsá àti ìgbó federal government federal tẹwà sí rí fp ni people people philistine palestine ṣe ibẹ̀lá náà bí ìbẹ̀rọ nínú bí àwọn ọmọ rẹ̀ sí Ismail àti Ishaq gẹ́gbà ṣe sọ lánàá àti jẹta tọ́lọ̀ fi wá páláṣẹ pé ìyá ikó eh, Ismail àti ìyá rẹ̀ hajjá máa mú wọn lọ sí káàbà wa ní mọ́ta ó ní ipá tí wọ́n ṣe tó báyá ìsáàkìdí àkú ó wà ń bẹ̀ ìyàn kò sóúnjẹ ọmọ rẹ̀ Yusuf táwọn ègbó sọ ní Joseph tó lẹ́gbẹ́ Joseph ní pronunciation rẹ̀ lọ́dà wípé jésù jésù gbogbo jé gbogbo yí ní ibi jé lọ́dọ̀ ìlú ọ̀nà tó mọ́ jẹ́ ló pẹ̀sí kò sí bí jẹ́ jehova yí ní yh báyìí ẹlẹ́rìí jehova sọ̀rọ̀ yẹn lórí wọ́n pè ní tetragrammatron wọ́n lórúkọ ọlọ́run ṣùgbọ́n torí pé kò sí powell powell powell kò wá jẹ́ kí wọ́n mọ bí ó ṣe pé YHWH ṣe à ń pé kí ni ẹ consonant lànà consonant ò ṣe é dá pé àti kí fáwẹ́bì tẹ̀lé kí n kọ ọ ọgán kí n kọ bí bí sílẹ̀ kò ṣe é pè ẹ̀ẹ́dẹ́ màá fi fáwẹ́lì sí a yóò tẹ̀lé á ó tẹ̀lé bí bàbá ìdáná ló dé tó kí n kọ mí nìkan sílẹ̀ kò ṣeé pè àbí ti bá fi í síbẹ̀rẹ̀ í sí parí sí parí ìmí tí má kọ lí lásán kò ṣeé pè àbí kí n fi fáwẹ́lì síbẹ̀rẹ̀ àti parí ilé í àti é bẹ́ẹ̀ lè di àwọn ẹgbẹ̀rún john tí wọ́n bá kọ́ kalẹ̀ wé kọ fáwẹ́lì sí torí pé èdè wọn ni gẹ́gẹ́ bí èdè Yorùbá ó jọ ni òkú rí bẹ́ẹ̀ gangan o téèyàn bá kọ́ kalẹ̀ tí ó fàmì sí àwọn fáwẹ́lì Yorùbá ẹni tí èso ọmọ Yorùbá tí ò kéde Yorùbá ò lè rí kà fún àpẹẹrẹ wọ́n kọ bí ọ́ wọ́n fi àlàfo lẹ̀ bí a tí a wọ́n fa àlàfo sílẹ̀ rí ẹ́ wọ́n bá àwọn sílẹ̀ kí í wọ́n bá àlàbò sílẹ̀ ó fà àlàbò sílẹ̀ tí ó fà àlàbò sílẹ̀ wí ọ lí é ọmọ Yorùbá ní ọmọ ìpé tó sì mọ àṣà mùsùlùmí ò pé bọ́ bàtà rẹ̀ kò tó wọlé kò ní níbù bàtà sáàmì èèyàn lè mọ̀ọ́mọ̀ wọ bàtà wọlé

ẹ̀ lè lù mí ẹ̀yìn lẹ́ní ká wọ bàtà wọlé ẹgbẹ́ Yorùbá máa sọ pé mo bọ́ bàtà àbí ọ̀rọ̀ ìlẹ́ni ẹ̀lọ́ falẹ̀ sí olè tí wọ́n máa fi ṣàwàdà ajá ni bàbá ajá ní ni o tó bẹ́ẹ̀ náà ni eléyìí ṣẹ̀wọ̀n pé ìtọ́jẹ́ kárí ajá yẹn pè àìsámì ni ò jẹ́ ká mọ̀ pàjá ní ni ṣùgbọ́n ẹni ó bá jẹ́ Yorùbá ẹ̀ka Ọyọ kò lè sọ pé ajá ni bàbá alágbájá yóò pè ajá níyẹn àlùlù àgídìgbò ọ̀gẹ̀ni àlùlù àgídìgbò nígbà tí ò mọ àgídìgbò rẹ̀ kò sáàlù bẹ́ẹ̀ ṣùgbọ́n àgídìgbò tó pè yẹn gangan fáwẹ́lì tó wà bẹ́ẹ̀ lójú orí pè tí ò bá sílẹ̀ kò ní rí gangan pè irú ẹ̀ ni kéwù sáàbá kọ kéwú kalẹ̀ tí wọn ò fàmì sí lẹ́yìn ò bá jọmọ lárúbáwá tàbó kẹ́kọ̀ọ́ èdè lárúbáwá tó kọ́ gírámà àwọn náwó kò ní lè ká ṣé a ní àbí í àbí kú ìwò ló fẹ́ jẹ́ mẹ́ irú bọ́ bàtà tá a sọ yẹn lẹ́ẹ̀ka lè pé ní bọ́ bàtà rẹ bàtà ìlú jẹ́ lù a lè pé bàtà ní bàtà ọ̀rọ̀ pé bọ bàtà rẹ̀ láti wọ́n fún mi sí kí ó tó wọlé a sọ pé bọ́ bàtà rẹ̀ kí ó tó wọlé kẹ́ni ìyẹn tó wọlé ẹ̀bọ́ bàtà ẹ̀sẹ̀ ọba wa ń bọ̀ wọ́n kàn bọ́ bàtà ẹ̀sẹ̀ ọba ní kí ló dé wọ́n ní ká bàtà ẹ̀sẹ̀ ní <laughs> òun ló fún wọn ní problem yhw àwọn òwà mọ́ tí wọ́n pè wọ́n ti yí yẹn èbó òkèlè pé yí láyé kò ṣe é ṣe pé èbó yí lè mú pé ọlọ́pàá ìjọba ṣe english ó ti lọ́wọ́ kí ní sáìjẹ́ àti máa ń ṣe pronunciation yẹn ìjọba ní yú wá omi láti ṣe ní ó wà nínú ìjọba jù jù fún onílé pé yí ṣùgbọ́n pẹ̀lú pé ábíbí adíjí tí ìjìkìlì mi ọkùnrin ti ṣe ti wí yí àwálẹ̀ pé yí a sì ti rí pé yí ni àní yú ó làwọn kan wá lọ fi jé sí èkó àtọ́ di jé Jehovah wọ́n tún lọ yí w sí wí bí ó làwọn kan bí wọ́n tún máa pè ní yáwé àwọn Yorùbá ló sọ ní yáwé o àwọn lè pè yí yá wí wọ́n lè pè wí báwo èkó faransé wọ́n ni jèrò bí jèrò bà àwọn àgbẹ̀rẹ̀ náà yèrò wà àwọn ìyàwó ṣe ti pé fáwọn ẹlẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọn bí sí àwọn ẹlẹ́rìí tí wá ti sọ pé ohun gangan ló kọ ọlọ́run tó kọ ọlọ́run dàbí ẹ padà sínú kòránì aláwù dàrú wọ́n lò gangan ló kọ ọlọ́run tẹ́bá representation tí aláwọ̀ lójọ nírí o wọ́n kọ́ wọ́n torí ẹ̀kọ́ olùbá ìrẹ́rìkẹ́ a ní lamb lamb hall wọ́n wá di padà láìkó wọ́n pè ní ṣùgbà aláwọ̀ ní torí náà Ọlọ́run bá lè kí ọlá ní olùwọ́n àmẹ́bíwá Muhammad. Ìrọ̀bú alàrẹ̀dì òfin ìmọ̀nà àti ẹ̀sìn rán ànẹ́bì kó lè borí gbogbo ẹ̀sìn ibi tí mo ti lọ nìyẹn pé ìtumọ̀ àkọ́kọ́ kó mọ́ sẹ́sìn mi mo ní ó sì tún rí bẹ́ẹ̀ náà mo wá mú Egypt wá ọ̀rọ̀ Egypt yẹn ni mo wá lọ ànẹ́bì Ibrahim ó lọ sí Palestine Palestine ló mú mi wá ṣàlàyé báwẹ̀ báwẹ̀ báwẹ̀ Philistine ni mo gbé lónìí kò mọ́ pé wọ́n ń ṣàlàyé ìgbà tí Ákù ọmọ ọmọ rẹ̀ tá sọ yẹn ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ mú lóko wọ́n fẹ́ pàápẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ bàbá wọn pé péyàn bá pààyàn ó jẹ̀bi wọ́n wá pa ẹran ẹ̀jẹ̀ ẹran yẹn wọ́n wá fi yí aṣọ ẹ̀ kọ́ àwọn kòrò tẹ̀sílì yẹn ni yóò mú sí lọ àti níṣètò ìgbàfẹ́ sọ lónìí wọ́n wá lọ sọ fún bàbá pé ìkòkò ti pàjẹ́ tó bí é ànábì ọlọ́run ti bàbá bàbá ti lé ìkòkò pàjẹ́ kẹ̀ láwọn àtàjá wọn lọ jù nù kànga tó jìn àwọn tí wọ́n ń rékọjá náà àwọn ń ṣòwò fẹ́ pọnmi kànga yẹn ò lómi ọmọ èèyàn ni wọ́n gbé jáde nù kànga àwọn wà lọ tà lẹ́rú sókò ẹrú ní Egypt ní Misra ànábì ọlọ́run wá ní ẹlẹ́bọ ni wọ́n ní Egypt ìṣòro wá kàn wọ́n àdánwò ebi dé olówá sọ fún ẹ pé níbi wọn àgbẹ̀ ní bàbá ẹ̀ ó mọ̀ nípa iṣẹ́ àgbọ̀ ní ẹbí mi ṣe alákòóso iṣẹ́ ọ̀gbìn kọ́ á fi ṣe lẹ́yìn tó ti túmọ̀ àlá ju alamọ̀ yẹn kó wá lọ kó bàbá ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ yóò kú àtàbúrò rẹ̀ gbogbo wọn wá ń gbé Egypt wọ́n ti di ẹni ńlá mbẹ̀ ìgbà tó ń kú ṣe pé ìtàn rẹ̀ ò ní parẹ́ pé wọ́n wá láti ibì gan ni ṣẹ́báwọn èèyàn náà ṣe máa ń pìtàn lónìí pé ṣe bá tọ̀ ń rí ni wọ́n àwọn bàbá ti wá tó tẹ́lẹ̀ yìí bàbá ti yí wá bá wọn bàbá wa ni ẹni tó wá jẹ fìrẹ́ọ̀nà lásìkò ní tó wá bẹ̀rẹ̀ ìgbìyànjẹ wọn wá dá wọn padà pé ẹrú ni wọn ṣẹrú wá sí bẹ̀rù tó wá ní ẹrú ni wọn fìrẹ́ọ̀nà àsìkò yẹn ló wá ń lọ́lọ́ sọ pé òun ló pa wọn lọ́mọ ọkùnrin wàyà sàájúnà nìmà ákùn tó ń dà àwọn obìnrin wọn wà fún ní tó tóbi látọ̀dọ̀ náà ìlú tó jẹ́ pé ẹni ìyẹni ẹ̀yin wá láwọn nínú ìṣòro tí wọ́n wà ẹ̀yin fún wọn ní ọ̀nà àbáyọ sí ìṣòro tó kojú wọn tó bẹ́ẹ̀ gẹ́ tó wá ẹ̀yin ó tún wá ń pè lẹ́rú tí èsùsẹ̀rú lẹ bá débẹ̀ ẹ̀yin ó tún wá ń fi ìyà jẹ débi pé gbogbo ọmọ ọkùnrin tẹ́ bí pípa ni àwọn obìnrin wọ́n ń dá sí ẹ̀gbẹ́ níwọ̀n àti gbogbo tó bẹ̀ẹ́ bá ti bí mọ́ ọmọ yìí ò ní jẹ́ ọmọ Ísírẹ́lì mọ́ yóò mọ́ jẹ́ ọmọ mísọ́ tọ́lọ̀ fi wá gbé mú sádìde mú sáyẹn Islam tún lélẹ̀ Musa padà àwọn bàbí Israel padà sí ibi tí wọ́n ti wá ní Philistine ó tún padà yá àwọn ará mímọ̀ àtúnṣe gíní wọ́n tún ti dẹ̀lẹ́gbọ́ ìgbà tó wá dá yá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí amúrù gúnnù lè áṣì tó kúrò ní Madina pẹ̀lú ẹni tó tún pàtàkì jínú wọ́n jọ náà láńpé ní okúbà gbónù amir tàbẹ́ ni wọ́n gba misra Egypt tó wá bá àwọn ará misra lẹ́ni tí máa fi ọmọ obìnrin ọ̀pọ̀dọ́ ń bọ́ sí odò ní river nile lọ́dọọdún ẹjọ́ ṣe geography primary school àti secondary èdè kan wà tábá tí ń ṣe nile valley ṣẹ̀gbẹ́ ní Africa regional judgment wà a máa ń ṣe North Africa West Africa East Africa South Africa then regional geography ti Nigeria náà á ṣe sábátí ṣe North Africa àwọn ṣe Nile Valley wọ́n sọ pé no Nile no Egypt ìdí bàbá àgbàlagbà tó lọ sí primary school saturdays jáde tí ò lè mọ̀ kò sí Nile kò sí Egypt tí ó bá ti sódò yẹn torí nígbà yẹn tó wọ́n ti wá ṣe àwọn dámdámù sí omi àwọn asma anyway odò Egypt tó bá ti kún náìlì yẹn yóò ya sórí ilẹ̀ yíya tó yà yẹn yóò kó ilẹ̀ dúdá ní gúnmọ́ ilẹ̀ tó dá tí ń pè ní alluvia ní geography tó bá ti padà ilẹ̀ tó kún wà yẹn yóò lọ́ra orí rẹ̀ làwọn ará Egypt yóò gbin gbogbo tí wọ́n fẹ́ gbìn sí ní alikamọ̀ alikọ́mọ̀kù èdè lárúbá ní alikamọ̀ o ni wí alikọ́mọ̀ alikamọ̀ ànílẹ̀ Yorùbá o ni bíbélì òṣèré tú àbá alikamọ̀ èdè lárúbá ní alikọ́mọ̀kù kò mọ́ tó wọ́n tún wí sí sí ìyẹn kí ló kọ̀ rẹ̀ jẹ́ Samuel Ajayi Crowder àwọn àfáàdá sọ pé alíkámọ̀ nìyẹn kọ́mọ̀hù ní wíìtì ṣẹ́rùn pé ní ṣọ́pùlù bá kọ́mọ̀ nígbà táwọn ọmọ bàbá ìṣòrí nǹkan fún wọn bá lànàṣírọ̀ alàtọ̀ àrùn ìwọ̀n tó ní تدع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من نقلها نسائها من نقلها وإسمائها وطولها وعدتها وبطلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا لكم ما تبدلون وضربت على الأرض الأسوى المسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون ọ̀rọ̀ pọ̀ lọ́rọ̀ kan ṣá àwọn àbá alìkámọ̀ ní alìkọ́mọ̀ pòròpóyé lẹ́yìn èèyàn tí wọ́n ń ju ọmọ àwọn tí ó ń ju ọmọ obìnrin ni amúrùgbúnù láti wá kọ lẹ́tà bí àmì ìrùmòwè ní apàṣẹ wàrà mòmìnì nílùú Mẹ̀dínà tí í ṣe olú ìlú ilẹ̀ ṣẹ̀rí àgbà náà the capital city of Islamic land onye ní Madina a jẹ́ ààrẹ jọ́nà ní Umar amúrù gúnú ìyáfíwá jẹ́ gómìnà nílùú O ó kúbà tó sí ìlú kan wà ń pè ní Kọ̀ìrọ̀wán òun ló tún tẹ́ ó gbà yọ̀ǹda lọ́wọ́ amúrù gúnú èèmọ̀ nígbàtẹ́dẹ̀ ìlú yẹn torí igbó tó wà àwọn ẹranko àdìjà àtàwọn ẹranko olóró ló wà ń bẹ̀ àwọn apàyàpà bí àwọn ejò kìnnìún gbogbo ẹ̀ ọ́pàá fún àmìrì ló lórí àwọn gbogbo ẹ̀yìn ẹranko àbìjà àtẹ̀yìn ẹranko olóró tẹ̀yìnké sí àwọn àtàábí ànábì dé o afẹ́wọ̀ sí bí afúnyíláyè bí wákàtí kan kẹpàlẹ̀mọ́kò bí lẹ́yìn rẹ̀ ẹnikẹ́ni ta èyí yòówù ní tàbárí àpàmì o wọ́n ní gbogbo àwọn ẹranko yẹn sì tò lọ́wọ́ lọ́kọ̀ọ́kọ́ wọ́n wọ́n kú rẹ̀ ìlú ẹ̀rẹ́ pè ní kọ̀ìrọ́àtì ìyẹn ní jẹ́ tó mọ́ sọ nípa ọba àwọn sàábé kùsùsùn àti kíni òmùmọ́ ṣàkiri pé kùsùsù tún jáde lára òmù ta ló bá láyẹn ó púpà fúnnù àmì ìlú yẹn wà bò ní o àwọn ẹranko gbọ́ tó sì kúrò kí ló ṣe òyìnbó àràkà lẹ́tà tí a múrò fúnnù rẹ̀ áàpù tó fi ránṣẹ́ Umar tó lò sọ́ọ̀bù wá sínú mísà tó ráwọn ará mísà sọ pé àwọn míì táwọn máa ń ṣe lọ́dọọdún kódò yìí ó lè ya ìtẹ́fẹ́ṣe yìí là ń pè lẹ́bọ nínú Islam èèwọ̀ ní tó táwọn ìbá ti ṣe ibi ó pààrùn gbọ́dún tí ń gbọ̀ òun ni Umar tó wá kọ lẹ́tà wà láti ọ̀dọ̀ apàṣẹwà mòmìnì sí ìwọ̀ odò Nile ní orúkọ ọlọ́run jọkí ayé àṣàkí aláìrà tó bá jẹ́ pé agbára odò máa fi ya lóòtọ́ that is uh, flooding ni mo ń pè ní yíya ayẹ́lédè Yorùbá flooding ẹ̀fẹ́ eh, flood geography ẹgbẹ́ àwọn ọmọ sí nǹkan òṣèlú gbogbo subject yẹn wọ́n kàn wò ní àwọn ti bẹ́ẹ̀ ṣe gan yẹ kẹ́ mọ́ ká fóònù fóònù fóònù ní ilẹ̀ wá ráǹfààní fóònù ọ̀nà bá bẹ̀rẹ̀ nǹkan kàn mọ́ òbí orí ẹran náà èyí tó wúlò ní yunifásitì a ti kọ́ lónìí the rọ́dà àwọn bàjọ́ lọ́bẹ̀ you see many students submitting blank answer script blank ìtumọ̀ ẹgbẹ́ ó jókòó ṣe ìdánwò kò kọ́ ó lè wá sùn it's what experience personally kí n kọ́ tẹ̀lé lókùn kí n tẹ́ ó bá yẹn nú jẹ́ kẹ́ẹ̀kọ́ ọmọ láàárọ̀ lọ́sàn-án lóru wá sọ fún pé question nù tẹ́ẹ̀sì yìí bó ṣe wà gangan náà ni ó ṣe jáde ẹ tún ti sọ ánsà ńgbà tẹ́ tó parí tẹ́ẹ̀sì kíyàn tún sọ mí ti blank sheet It's beyond, I don't know what I can call that. Ní ìmọ̀ tí mo lè pé o, ṣé mọ̀ lápẹ̀ ní èyí? Bọ̀tẹ̀ bá wọ́n yẹn yóò máa ṣe tẹ́ẹ̀sì gbogbo orin lyrics ìní kan ti wá ní gbogbo àwọn tí yóò mọ̀ ká ní lójú òkú lọ ìní kan ní òjò yóò mọ̀ ká èyí tó wúlò fún gbèsè ayé ẹ̀dínwó béèrè kò ní sọ. Abba So tí mo wá ń sọ ni pé wọ́n ju lẹ́tà yẹn ó ní kí wọ́n jù sódò. Ìgbà wọ́n jù sódò òjò ọmọ sí. Ìgbà tó tí yóò ya tó bá bá àjẹ̀nú kan wà tí ó fọwọ́ tí ó tó àjẹ̀nú ti sá lọ bí wọ́n ṣe bí sílẹ̀ ràmọ́nì kèésì ṣe pórí bẹ́ èṣù ló ṣe kí ni ló ṣì wọ́n lọ́nà ìgbàgbẹ́rì máa náà oníbi tó ti Victoria Uganda ibẹ̀ ni River Nile tí wọ́n anábì tún wà lórí tẹ́ rí yẹn àti fright ẹ́ ànábì ní odò méjèèjì yẹn inú ọgbà àlìjẹ́nà ní orísun wọn ti wá ẹ̀yìn kan wo Victoria Island ẹ̀rẹ̀lẹ́ Victoria tó tẹ̀lé náà ti wá ànábì nínú ọgbà àlìjẹ́nà ló ti wá kí ló wá padà ṣẹlẹ̀ bàbá wọn primary school wọn kọ́ Mississippi àbí Mississippi ilẹ̀ ẹgbẹ́ ajínigbà Mississippi nígbà yẹn wọ́n ní rífà Mississippi tó wà láàrínkà is the longest river in the world ológun jù àwọn oníwàádìí ìjìnlẹ̀ wọ́n ní rárá rípa náà lógún jù ẹwọ̀ ànábì pé ó dòyí àjẹ́nà ní orísun ẹ̀ o náà ló wá kún jù láyé sọ́nà lọ́wọ́ àríwá ẹwọ̀ ànábì ànábì ò gbé bẹ̀rù kò gbé jù kò gbé bẹ̀rù mọ́kàlá nẹ́bí wà ó mẹ̀dínà ló wà àti tó bá tún lọ ṣáàmù lókù Islam wá tún padà síbò látàrí àwọn sàbẹ́ sí ní sọ́rọ̀ ìsọ wá wà bẹ̀ títí di kí ni òní Islam wá rọ́pò ẹbọ. Mọ́kà gangan fúnra ẹ̀ ẹnìkan kẹ́ gbé bẹ̀ tẹ́lẹ̀ ní wọ́n fi ń pe mọ́kà ní Bálátù Tàwí ìlú tí wọ́n èé tí wọ́n ti borí balẹ̀ fún òṣàrí tó nígbàtàyé bẹ̀rẹ̀ gangan ọlọ́run ní ẹ̀sìn ilẹ̀ táyà kùránì sọ nígbàtà adámọ̀dé gbogbo àwọn anábì ọlọ́run ti máa wá jọ́sìn ilẹ̀ mọ́sílù khaif ní maka anábì ní kò dé ní àádọ́rin òjíṣẹ́ ọlọ́run 70,000 tí wọ́n ti kírun ní mọ́ṣáláṣí ó wà maka kò jìnà sí jàmọ̀rọ̀ bí tá a ti máa ń sọ́kò yẹn ìbẹ̀rẹ̀ ní kọjú ìjọba àwọn ànábì ọlọ́run kírun àwọn tó kírun bí ò dín ní 70 tí wọ́n wá mọ́kà nìyẹn mọ́kà ìmọ̀ràn lọ́kàn ni wọ́n mọ̀ ń bẹ̀ látorí ànábì Ibrahim àwọn kan ló lọ kó ṣàwá ẹ tó kọ́kọ́ kó ṣàwá ní pé ní lẹ́hàn tẹ̀sírì bí ọdún bí máa ń sẹ́yìn àti tracy sear ẹ̀tọ́ bí Ibrahim Ismail délé títí títà fi tó lórí ti amúrùgbónà láti ẹ̀ àti ọdún tó jẹ́ ńgbà tó ní wá sórí inú báyìí tó fi lọ go sign amúrùgbónà ló hàyì tẹ́jẹ́ gbónà láti amúrùgbónà láti ti gọ́ọ̀fẹ́ Egypt ní bónú ló hàyí ológbò ṣàwà olànàbí wá kó ṣàyẹ kúò lìyí sí ìrọ̀hú àládìínì kúlì yìí nígbàtà nàbí wá dé fàtíhù mẹ́ta láti mẹ̀dínà tó wọnú mẹ́ta tí kálukú ń sá kíjokíjo fánàbí ni a ò ní fàyí àti ní fàyí wọ́n dé ló káàbà gbogbo òjà sí mẹ́mbẹ̀ wọ́n pọ̀ dànù ànábì wọ́n tó pé wà kú jáàlì áp wọ̀zá àkọlù bá pé ìnà ìbá mi àtàrí òdodo dé irọ́ sá lọ àdámọ́ ọ̀rọ̀ náà ní kó já dànù tó lè kú bá dé ìmọ́lẹ̀ dé kí lè bá rí wọ́n èéwú fókòkò bàbá ti tó náà ní olù abẹ́ títàn náà ń jọ kan rí òkùnkan nípìn ìkó sí màá dúdú kí ni wọ́n ń ṣe mọ́kà lónìí anábì lọ tọ́ìf tọ́ìf náà wà mọ́kà dùnú ní Saudi Arabia wọ́n lẹ́ lókò wọn ò tiẹ̀ jẹ́ ó ráyè ṣe wá àti tó fi wálé ẹ̀jẹ̀ fẹ́ jábọ́ lára àwọn àǹfà tó ń kọ́tàn mọ̀lẹ́kà tó ń wojú tó òkè ìlú yẹn tó wá ń bèèrè pé ṣé kò pọ̀ yí òkè pa wọ́n alábì ní mọ́jì pa wọ́n báwọn tò ní ò bá gbà àwọn ọmọ wọn ó gbà kí wá láwọn ọmọ ń ṣe èrò yẹn kí ìlàbìsọ yí pé tí yàn bá ní áfífìlà pérín àwọn Yorùbá tó sọ ọjọ́ kan ní ilẹ̀ ẹ̀kọ́ ló jẹ́ pé mùsùlùmí àásàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ni à nípa wọ́n olùrọ̀ náà lórí yẹn pẹ́pẹ́ tàbá ń sọ̀rọ̀ nípa mọ́ta kàmọ́lẹ̀ tàbá àtún sọ pé olówúlò pé tí bá ṣe yẹn wò ní máa bẹ̀rù mùsùlùmí mú èmi gbà pẹ̀lú ẹ láì sí èméjì pé wọ́n ń bẹ̀rù wa ṣùgbọ́n wọn ò gbà ẹ̀ sí wa torí wọ́n wò pé ń tẹ ní lọ́wọ́ táwọn fi ń bẹ̀rù yìí ò ní jẹ́ tọ́lọ́ ń tè ṣù ní ìjọba àwọn bá fẹ́ gbé ṣùgbọ́n àwọn àgbélé ò ní jẹ́ tọ́lọ́n kò jẹ́ kí wọ́n gbẹ̀sì yẹn nígbà táwọn olè jí mọ sí nìyí ẹlẹ́gbọ́n bá ń pé gbogbo títà àwọn àfá tó yẹ káwọn olè yẹn wọ́n dáná yá wọn àwọn olè tó wá fọ́ ṣọ́ọ̀bù ọlọ́pàá ẹnìkan sọ orí ọmọ ìjọba lè béèrè pé àwọn fẹ́ mọ orúkọ ọlọ́pàá yìí flip of tongue ni o ìwà tó ikọ̀ ẹnìkan ẹnìkan ẹnìkan ó ní àbá ìlú ní ẹ̀ẹ́dójú tàbá ó nígbà náà làbá àkọ́bẹ̀ ẹ̀rọ gbé bọ́ mọ́tò rẹ̀ ní ẹni àmìlì ọlágbójú ọ̀gbẹ̀rẹ̀ wọ́n jí mọ́tò wọn lọ ó nígbà náà ní ṣe aláàkúrà aláàkúrà ó ní aláàkúrà ó ní kò rán nǹkan kan báyìí ẹwà nǹkan kan dákẹ́ dákẹ́ tó wọn tí mo wáyé ó mọ̀ ẹgbẹ́ ebe jáde wà ni ó láìkì ní tòní ó lẹ́yìn lẹ́gbà fàájẹ́ lọ́rọ̀ kan ibi tí ń lọ ò ní pé àwọn ará mísìlá wọ́n di mùsùlùmí àwọn ará mọ́ta dìgínì mùsùlùmí tọ́ ìfù tí ti sọ ilẹ̀ anábì lókò wọ́n di mùsùlùmí lè yùzì gbogbo ẹ̀yẹn parẹ́ fún Islam pẹ̀lú wà pẹ̀lẹ́ ànábì sọlọ́lọ́wọ́ aléwàlẹ́bùlà ẹ má jẹ́ ìgbàyín gbogbo àwọn ilẹ̀ lárúwápẹ̀ ń wòye tẹ́lẹ̀ ìlú àwọn ọ̀nà sọ́rọ̀ ni o àwọn alìkìtà ló wà mẹ́ tẹ́lẹ̀ so nígbà tá nígbà tá lẹ́bí dé Mẹdínà òkìkí kan dé ìlú Nàìjíríàn àwọn aráàlú Nàìjíríàn rán àwọn aṣojú wa bá nàbí ṣe máa ń fa ní ìlú ọbẹ̀ náà torí yóò tún fa ọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ wípé mẹ́ta lọ́kan ń bẹ jésù ọlọ́run ni ọmọ ọlọ́run sí lọ́lọ́fi ní iná masala àìsà ìdọ̀lọ́hí kámasálẹ̀ àdàmá kọlákọ̀ omi tòrọ̀ bí fún mọ̀kọ́lá láwùkún fàyàkùn sọ́ọ̀tọ̀ àdìmá àlọ́bẹ̀rún pápá ti lè lọ ẹ̀fẹ́rẹ́ àbíká sàlàyé àwọn àlùfáà wọ́n tẹ̀lé wọn àwọn bishop wọ́n tẹ̀lé wọn jọ yìí àwọn kọ́là wọn the priest and the general gba àwọn kọ́là wọn yẹn àwọn sadducee sí wọn wọ́n tẹ̀lé wọn the scribe then the minister for religious affairs ilẹ̀ ìjọ náà tí òǹkọ́ ni abdul masi yìí tó tẹ̀lé wọn wọ́n bá nàbì ṣe fanfà ní madina kọ́lọ̀ tó ní kọ́ á ṣe mú bàhálà mọ̀báhálà yẹn àníṣọ́rọ̀ pẹ̀ ọ̀rọ̀ míì tó ní torí mo wò ní YouTube pé wọ́n ní ànẹ́bì ní mọ̀báhálà mú sáìtì yẹn yóò rò Islamic sáìtì ní gbogbo Islamic story kúrà ní wọ́n turn upside down ọmọ mùsùlùmí tó bá ń kà àti tọ́lọ̀ ń bá ṣẹ́ṣà àánú ẹ̀ ní òfin dúró sí Islam yóò kú òní lórí aré. Kìlú wọn sọ pé níjọ́ náà Ali ibn Abi Talib wà ń bẹ̀ Ali ibn Abi Talib was mataya tí wọ́n pàánì ṣẹ́yẹ́ nìsìn Hassan àti Al-Hassan àti Al-Hussein ọmọ Ali wọ́n pa wọn náà gbọ́lẹ̀ pé Al-Hassan jẹ́ ìwọ ni òun jẹ́ ń jẹ mọ́jèlé ló fi kú Al-Hussein wọ́n pa òun pẹ̀lú ìdà amẹ́jídà ó mú ọ̀rọ̀ àwàdà kan wá tó ní kan ń béèrè wípé síbẹ̀ lálágbára lọ́lọ́n ó wá bèèrè lọ́wọ́ àfọ́ àyẹ́ pé níjọ́ tí wọ́n ń pa ọmọ ọmọ ànábì fánàbí ò rí ìran rí ni kó sọ fọ́lọ́ ó ní sọ

ohun orí ìgbàálẹ̀ lọ́wọ́ wọn kí wọ́n mọ́ pàtọ́mọ ọmọ rẹ níwà ẹgbẹ́ ọdẹ lóhun ìmá sunkún ibi tí ìdíje ìbárí sí ọ̀rọ̀ kí ní orí àbí ìdí ní gẹ́ẹ̀dì lọ́jìkì ẹjọ́ sáré tí lọ́jìkì yẹn ò bí inú wọn sọ ẹ̀ ló sọ ó ní wọ́n lè wà kí ní máa ó sọ ọ̀fẹ́ What about your own grandson, my own son? I can't help. Àwọn àǹfààní ọlọ́run wọn lẹ́kọ̀ọ́ púpọ̀. Torí a ní kíní kan ń pè ní tàbí ti ní ìmú sí wà lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀nà àbáyọ jáde. Ẹwù èsì yẹn tó wá ní Jésù wà láàyè ẹwà máa ń ṣe tí ó sọ ní ẹ̀sẹ̀ ọlọ́ọ̀sọ̀ ah, ah, ah, àná wa lè yí sí ọwọ́ aládé ní kò lè kí ìsànlẹ̀ orí bẹ́ẹ̀ náà ni wọ́n á kà ìrìn ayé lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ̀síwájú wà ká pa ọlọ́run tó ní ẹlẹ́rìí ló yẹ àlẹ́jùwọ̀n bí orí Muhammadu Rasulullah, ànábì ọlọ́, Muhammadu bẹ̀rí yẹn, ìrìnlá àti tààrà sí àwọn àwọn sọ̀hábà ọ̀, pé mọ́dá àlọ́ òru. سبحانه وتعالى الصحابة في الكتب المتقدمة المنزلة alìkútùbù àfàmàwíyà ọlọ́run fi yin àwọn sàábé nínú àwọn tírà tó fún àwọn ànábì ọlọ́run tó ṣáájú ṣáájú kí ànábì ìgbẹ̀rún tó dé ṣáájú kí Kùránì tó dé lọ́lọ́run ti sọ̀rọ̀ àwọn sàábé pé wọ́n ń bọ̀ ó sì tún ti yìn má yẹ́ra sí lọ́kẹta ẹ̀lẹ́mọ̀tún ọ̀bá Rọ́pùn fásitì ìwé àlọ́kà áyà tó Muhammadu Rasulullah. Ọlọ́run bá lè kí ọlá ní Muhammadu tẹ́rí ẹ Muhammadu. Ànábìwa Muhammad Rasulullah. Mọ́ bèèrè pé ní jẹ́bẹ̀. ti fẹ́ sọ fún ẹ Rasulullah òjíṣẹ́ Ọlọ́run ni. Wọ́n الدفاع وعلى الكفار ونقل رسول الله صلى الله عليه وسلم tàbí ká ṣàlàyé ìtumọ̀ ẹni pé ànábì èé ṣe ọmọ ọlọ́run ànábì kìí ṣe màláíkà tó báwọn ayé àwọn àmì kùránì táwọn àṣẹbọ mọ́kà ń sọ fánàbí pé ó ṣe jẹ́ kírísítọ́mọ̀ ó yí abẹ́ àwọn lórí kí ló dé fọ́lọ́wọ́ ò ṣe jẹ́ kí kùránì tó ń ka yìí kí odidi ìwé yẹn máa sọ kalẹ̀ bọ̀ báyìí káwọn fojú wọn rí ìyẹn nìkan bá pọ́n tó wá yan mọ̀lẹ́kà méjì tí ó jẹ́rìí Òjíṣẹ́ ni mí, wọ́n bèèrè oríṣiríṣi láwọn ànábì àfà áyà yìí ó ní ò jẹ́ kí ànábì di òkúrọ́ tó pé kò ṣe kìíní yẹn Rasulullah وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ìkan nìyẹn àwọn kan ní kí ó dé sí kùránì ò sọ̀kalẹ̀ lódìdí fúnra àmọ́bí tó jẹ́ pé ń wá díẹ̀ díẹ̀ a ní amọ̀ọ́mọ̀ mọ́jẹ̀ ó wá lẹ́ẹ̀kan náà kí ó lè ṣe kí ni kó lè dúró nínú ọkàn rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láti fi ọkàn rẹ̀ balẹ̀ tí àtọ́ tó wá lẹ́ẹ̀kan omi ò wá irú ẹ̀ ni máa wá ádà wà tó háwà ní wọ́n wá ti àkà ọ̀pọ̀ wà ọ̀pọ̀lá ọlọ́run òpó tí kò sì bínú sí ọ tó ń pé wá yí kò wá fún ọjọ́ mélòó gan rẹ̀rẹ́ ọlọ́run tẹ̀lé ọlọ́run gan ti pàtì ọlọ́run àpá òtì tó tí kúrò bá lójì di bẹ́ẹ̀ nínú táwọn ẹlòmí òsàn tó yẹ ẹyọ kan ilé yẹ kó nínú báwọn yóò sọ ní pé ó ti pọ̀ jù ààlè kalẹ̀ kanáà tó wa ìwà wá láyà èèyàn gan tí ó 23 years ní ha ti sọ̀kalẹ̀ ìwọ́n ló fẹ́ jẹ́ kọmọ̀ rẹ̀ ha Quran wá wá sọ́dọ̀ kó 6 months 23 years àmì ah, fẹ́ kọ́mọ̀ ní bí ábì èlé ló máa ná ní ẹṣírò owó yẹn sáwà lọ́pọ̀lọ́ ọmọ rẹ̀ bí ó hà kùrán sábà ṣírò pé kò fún wa ní 5 million sábà kọmọ rẹ̀ ní àyà kan tí ò rí ábùdídé ọ̀sẹ̀ kan tàbí a ní kó pe ara bí kan tó ń pe oríṣiríṣi àbí akọ gbogbo ọ̀nà ẹ́ o mọ̀ sọ́gbẹ́ yẹn tí bá ń kẹra mọ́ bàbá rẹ̀ ààrẹ ọmọ ń sọ mo mọ brọ́dà kan ó pe dọ́ọ̀p dọ́ọ̀p mo ní láti jọ bí mo ti dá yé ní ìdí rẹ̀ tó mọ dọ́ọ̀p pé bí wọ́n á olóṣù mẹ́ta ló ń kọ́ mo pàdé brọ́dà yẹn padà recently láti nǹkan bí ọdún kẹwàá tí mo lè jọ́ ó ní oṣù mẹ́ta ló ń lò lórí àti ẹyọ kan bọ́ọ̀dọ́ lòun rí ní tó ń pè tó bá ti jí láàárọ̀ tó wà lè ké bọ́ọ̀dù ìran tó máa fi títí oṣù kan oṣù méjì oṣù mẹ́ta tó jẹ́ bá mú pé ìgbọ́nà mẹ́ta ní ọdún ọmọ ta ló fẹ́ oṣù mẹ́fà kan kò rà án tí ó fi àtórí bọ́ọ̀dì ló pè oṣù mẹ́fà ìgbà tó tún lé bí ẹ̀hán káàkù jẹun ìgbà àyà ní ẹ̀hán títí jáde ó ní àà àà àà àà àtúnjẹ́ jẹ́ àtúnjẹ́ ìrìnàpẹ̀lọ́ اللهم أنت الذي آمنت بك وآمنت بكلامك وآمنت بآياتك ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ọlọ́run gbogbo ọgbọ́ gbogbo ọ̀rọ̀ rẹ gbọ́ gbogbo ayà rẹ tó sọ wípé wà látọ́rí àpapọ̀ mẹ́lùkù ààrẹ̀lù ní àtúnṣe kùránì ní rọrùn fún rẹ̀ sí ààrẹ ṣe ní lọ́kàn nínú àwọn tí Kùránì rọ̀ lọ́rùn láti ké ṣe ní lọ́kàn náà tí Kùránì rọrùn fún láti kà ṣe ní lọ́kàn náà tí Kùránì rọrùn fún láti há sórí ìyẹn lè ṣàdó àbẹ́ni ẹ̀rẹ̀mí ìtàlá ti parí tẹ̀ sí ìtàzù fún wa ní mẹ́kà níta lórí ìwọ̀n mẹ́kà sí olùkíkà sọ ní ìdígbé dẹ̀dẹ̀ olè máa yẹn lábílà dáadáa wà á túnmọ̀ sí dáṣẹ́kẹ́sẹ̀ torí ó dáké ẹmọ tó sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ tó lẹ pé àwọn ẹlẹ́kọ̀ọ́ bá ṣe bá yẹn sọ̀rọ̀ ní pé kò dáké ẹmọ fi ra èèyàn ṣàpèjúwe lọ́pọ̀lọpọ̀ àmọ́ màá lélẹ̀ fúnra mi lápèjúwe gbogbo ìgbà tí mo wá ń fún tàbí máa yan náà fílà mọ́ka èwo ni náírà èwo ni sọ́rùn èwo lélẹ̀ ní tàjú ní kùnú for more than three consecutive years Allahumma ayini ilẹ̀ náà Allahumma ayini ilẹ̀ sọ́ọ̀tù اللهم علمني علم البلاغة اللهم علمني علم bí mo ṣe mọ́ ká ní more than three years tó bẹ́ẹ̀ lọ láǹkà tó ní ọlọ́run fi mọ́ náà kùmọ̀ mí ọlọ́run fi mọ́ sọ́ọ̀kù mọ̀ mí ọlọ́run fi mọ́ tàlágbọ́n máa ń

òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní wọ́n lórí gbẹ́gbẹ́ àrùn ẹ̀ṣìṣẹ́ wọ́n lórí gbẹ́gbẹ́ àrùn ẹ̀ṣìṣẹ́ àwọn tí ó ń bẹ àwọn tí ó ń bẹ pẹ̀lú àmẹ́bí àwọn olóńgbẹ pẹ̀lú àmẹ́bí àbáyé àwọn olóńgbẹ pẹ̀lú àmẹ́bí alẹ́dínà máa àwọ àwọn tí ó wà pẹ̀lú àmẹ́bí àwọn sàábé àṣìdáàrù alàdìkùfà fún èyí fọwọ́ yẹgbẹ́rẹ́ máwọn kèfèrí àwọn tí ò gbọ́ lọ́gbọ́ tí ó gbà náà bìbọ́ tí ò gbà kùránì ìgbọ́mù ní fọwọ́ yẹpẹrẹ mú torí bẹ́ẹ̀ bá fọwọ́ yẹpẹrẹ mú àwọn sọ̀yàn ti ṣe bèrí padà àwọn bàbá kan lẹ̀ yóò bá wọn dá aláṣà wọ́n dán wò wọ́n lọ fọ ọmọ wọn sọ́dọ̀ àwọn ọ̀nà sọ̀rọ̀ kó lè kàwé gbogbo àwọn ọmọ yẹn ló padà só kọ́là mọ́rùn torí pé àwọn Catholic nínú ọ̀rọ̀ wọn tí a máa ni give me your child and I make it a Catholic forever fún mi lọ́mọ rẹ èmi ò sì sọ́dá bùdà láéláé tí ó jẹlẹ̀ sí bàbá mi ìgbẹ̀bí gbọ́rọ̀ ó fọ ọmọ rẹ bá búrò rẹ abẹ́gbọ̀n rẹ àbọ́mọkílẹ̀ ló yẹ pé mùsùlùmí bímọ púpọ̀ ṣùgbọ́n àwọn tó fọ́mọ kéré àwọn mùsùlùmí tó pọ̀ abímọ púpọ̀ èyí tó pọ̀ jù nínú àwọn mùsùlùmí ló bímọ wọn tó wà rọra bímọ abímọ púpọ̀ àmọ́ àwọn wo ń wẹ́ kékeré péréte nínú wa ló tọ́mọ wọ́n mo ti bí wọn mọ́ wòrán ẹ̀rù bàbá mi ò tọ́ mi mi ìrẹ́ ẹ̀ tọ́ mi ìwọ náà tọ́ rẹ̀ ojúṣe rẹ ní kò lọ́mọ ní ṣẹ̀rẹ́ àsọ̀nìyàn olóṣọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí di nǹkan kí nǹkan ló jáde obìnrin àkúyà ọlọ́mọ kádà rẹ̀ orí ibú mọ́ fún wa ọlọ́run jẹ́ kó lè wà gẹ́gẹ́ èèyàn lè ṣe wàhálà nígbà ní ìkọ̀wé jíbu ọmọ wa ọmọ àkọ́ọ̀gbà ṣùgbọ́n o lè máa kọ́ọ̀gbà ọmọ ó díjọ́ tí wọ́n gan bá kú tó fọmọ yẹn sáyé ó sì tún díjọ́ ọgbẹ́ǹde kó tó mọ̀ tóró lè kú tán kó tún yí padà pé ah, bàbá òun kú torí mo tún mẹ́rin pé jọ tí bàbá rẹ̀ kú gangan ló change Islam padà obìnrin ni kó mọ̀ mo mọ̀gbà tó change lọ sọ fún mi wọ́n lọ bí ìsìnkú bàbá ẹ̀ ń bọ̀ bá ní wà lọ́dọ̀ ó ti bẹ̀rẹ̀ sí kí wọ́n mọ̀ ṣe Islam tó lẹ́sìn bàbá yìí ló mọ̀ ṣe àdúrà bàbá yẹn ló gbà ilà fi jákàn mùnà lórí ọmọ àìsọ̀rẹ̀ sínú àmọ́ kọ̀ náà ni a fi máa mọ́ a lè kúrò láyé di mùsùlùmí àwa máa gba ládá yẹn náà nínú àwọn ọmọ kan ìlú èkó ni wọ́n bá ti di mùsùlùmí bá ọ̀lá ẹlòmíì ọmọ àádọ́rin ọdún ló padà sí Islam bàbá rẹ̀ sì ti kú ti lé lọ́gbọ̀n ọdún kí ló lẹ́tọ́ ní olóhun gbogbo ìgbà ní ọ̀rọ̀ bàbá òun mọ́ ńlá gbogbo méjì òun pé kò mọ́ gbàgbé ilé olóhun òun padà sí Islam

قال تعالي إلى جبل يحزنني إلى Ọ̀pọ̀lọpọ̀ mi ó dé yóò tayé rẹ̀, ó ní sàáwí ìlàlì jẹ́bẹ̀lì, bàbá mi mọ́ dára ẹ láàmú máa gorí òkè lọ, yàá sí mú ní òkè yẹn ó gbà mí là kúrò lọ́wọ́ omi, omi kò sí kùnmi tó lè borí òkè. Ìbẹ̀lẹ̀ owó lọ ní bàbá mi قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم Bàbá rẹ̀ ní kò sí ibùsádà lónìí, kò sẹ́n tó lè mórí bọ́ nínú ìyà ọlọ́run lónìí. Ṣọ́rọ̀ bàbá tún ṣe wọ́n sí fún tó ti gbọ́mọ̀ pẹ́kùn nílé, ibi ní ó ti jọ ń sọ̀rọ̀ lọ́rọ̀ wá jẹ́ pé omi kàn sí ọbẹ̀ ìwádìí Ìfi okún tí ó ń pè ní ẹ̀pẹ̀. Ṣé wéèkì yẹn náà àbí kọ́rẹ́ntì? Ìwó ló jẹ́ bẹ̀. Kí ni tempest yẹn small language pé? Storm, yeah. When? Willing Tom. Ìjì orí omi ló gbé lọ ìtorí tẹ́ntẹ́sì kí n ṣe ìpìyà ẹ ló jẹ́ kí n lọ lóye àwọn wọ́n túmọ̀ yé ti jẹ́ ọ̀kan translate un sí yorùbá posterio a fi gbé ogun jà tó ní wọ́n tú tẹ́ntẹ́sì sí posterio a fi gbé ogun jà ó wá gbé lọ lójú bàbá ẹ̀ bàbá mi ò tún káwọ́ kúrò lára ẹ̀ ó tún wá lọ ń bẹ lọ́wọ́ kọ́lọ̀ fún ìṣàánú ẹ̀ tó ló jẹ́ pé ẹnìkan ò gbọ́dọ̀ sọ pọ́mọ yìí ti apàpà lájí mo yọwọ́ yọsẹ̀ ẹnu rẹ ó yàtọ̀ sí wípé adágún lásọ ọmọ láti fi kọ́mọ lẹ́kọ̀ọ́ tán pè ní hajiru ní ọ̀pọ̀ torí pé a lè pa ẹ̀yàn sí ká jìnà sí ká pa kété sí ká dágún lásọ rẹ̀ kó lè padà sójú ọ̀nà àwọn afáàní ẹni tẹ́ bá dágún láti tẹ̀mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ó sí ni ẹ mọ́ dágún láti ẹdún máa fà nínú hajjúrù ọba ó sànà wa àbá muhammadu rasulullah kí na máa ara ṣùgbá rádà ìkò bá والذين معه أشداء على الكفار Àwọn ẹlẹ́gbogbo mákèbèrè ọ̀kan ẹ̀yọ̀ lámú tẹ̀síwájú ọ̀hánẹ́rù bẹ́yìnà òun wọ́n mọ́ ṣàánú ara wọn aláàánú ni wọ́n síra wọn láàrin ara àwọn ara wọn àwọn mùsùlùmí tó ní wọn ṣàánú ara wọn mo béèrè ni ẹ̀ńdù lè mọ́mù ẹ̀ tó bọ́ sí lọ́wọ́ ẹ̀ sàásí bó ṣe rùkú alá agbá ìgbẹ́jáde díẹ̀ fòtì fàá ló só ìṣò sí dùn sí àrá rárá ṣe tó wá tẹ̀ ṣọ́ aláàánú ara wa ẹ̀dùlè mọ́ mú ọgbọ́n fẹ́ nìkan lọ́wọ́ ló dẹni tí ń jẹ ṣúgbóná ní ìjọ tó fẹ́ kéwú túbà ní wá ń hmm? tọ́ ọlọ́pàá kan ní ìṣọ́ yóò ní ó ẹ̀ẹ́ ìwọ́n ló lẹ́jẹ̀ lè mọ́mù ó mọ̀ dúó sínú ilé gbúgbò ìpanu òun ló ń sọ fún ọbẹ̀ ẹ sì rí kò tún rí bẹ́ẹ̀ aláàánú ara wa ni wọ́n lọ so màrìwò mẹ́nu já tó já kó o kú YouTube ìlú kírun kó kú ní kírun kó kú owó náà mú inú youtube kírun tẹ́ṣọ́ gbọ́mọ̀ṣọ́ ògbọ́mọ̀ṣọ́ òṣì lọ́sùn ìtọ̀rẹ́ ọ̀tẹ̀lọ mẹ́dàkọ̀ ní ẹlọ́wà ó wà ní kírun youtube kírun kó kú torí bá ń jà sí mọ́ sa láàánú ara rẹ̀ tó bá fẹ́ kírun kó kú sẹ́ni yẹn gan só gba ìrùn yẹn gbọ́ Tẹ́lẹ̀ náà pè ní rhetorical question. Ìsìnbáà kí ni yẹn? Ẹ̀ẹ́sìn ìparí àtẹ̀kẹ́rù. Àwọn oníbàlágà ló ń dáhùn ẹ̀. Iná kí ẹ à ń pẹ́ jù ó máa rò. Róhà máa ń iná òun wọ́n lànà ara wọn. Ẹlòmílẹ̀ ìbí wọ́n pa ajá gún. Àwọn náà pẹ̀lú Kìí ṣe Ọ̀gá láàrin ara wọn. ìyẹn yàtọ̀ bí wọ́n jù mọ́ ìgbọ́n fún mọ́ṣáláṣí yàtọ̀ sí àmìr kèbì ẹlẹ̀ nípa àdìbẹ̀ lára kan ṣá kí lọ́lọ́ rí ẹjá àwọn obìnrin ṣe láàánú ara wọn tó nínú sọ́rọ̀tún lè áṣírí Ọlọ́run bá sọ wípé wọ̀lẹ̀dí náà sọba wọ́n dárọ̀ ọ̀lẹ́ يحبون من هاجر إليهما كرههم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على ولو كان به خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون والذين جاءوا والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا ظلا للذين آمنوا ربنا ربنا إنك غفور رحيم ọlọ́niwọ́lẹ̀ ní ẹ̀nà tọ́bọ́wọ́ ìdárọ̀ ìmẹ́ẹ̀nà ní ìkọ̀bìnrin ní àwọn àṣọ́rù ní ẹ̀ wọ́n ti wà ní Màdínà ṣáájú káwọn mùsùlùmí Mákà mùhàjírùn ó tó dé wọ̀lẹ̀dínà tọ́bọ́wọ́ ìdárọ̀ ìmẹ́ẹ̀nà ní ìkọ̀bìnrin yóò ṣe ìgbòhùn ولا يجدون في صدورهم حاجة مما ọ̀rẹ́ rẹ̀ mùsùlùmí ẹjọ́ dárùn kan sí ni ṣòkòtò yíò jọ délẹ̀ kò wá owó jẹ̀wọ́ ọdún mẹ́ta lálọ́ọ̀dún lè jáde lórí kó máa bọ̀ nínú ilé tí ẹ tó kọ́ okùn nílé àtìyàwó sóténú ẹ tẹ́ẹ̀ mọ́ kọrin òwe sí láàárọ̀ láàárọ̀ ìwọ ìyàwó ẹni tí wọ́n ní ó wá dénú ilé náà ti ń gbébẹ̀ sí òun ọkọ̀ ẹmọ́ halẹ̀ mọ́ káyọ̀dé mi mọ́ wọn pé ẹni tó kọ́lé yẹn ìyàwó ẹ̀ ó lè jẹ́ ìyàwó ẹ̀ tó lè yẹn wá yọ̀kù láti ẹlẹ́yà èdè ṣe sẹ́nìkan ò ṣe ẹ

àwọn tí wọ́n wá bá wọn náà nífẹ̀ẹ́ wọn nínú ìfẹ́ yẹn ẹ̀fọ́ táwọn sọ̀ábà ṣe ní àwọn àǹsọ́ subhanallah sàábé tó lówó dáadáa rẹ̀ ojó sàlàyé ẹ̀mọ́ Abdurrahman gbónà áwù ó ní ṣẹ́rígbà táwọn sàábé ara mọ́kàdé Mẹ́dínà àwọn kan bẹ ìyàwó wọn ọ̀ṣẹ́ bọ́ ni wọ́n wọn ò gba Islam àwọn jókòó sí mẹ́ta àwọn ọlọ́ọ̀dún tẹ́tẹ́rẹ́ lọ́wọ́ kírù lórí ẹgbẹ́ máa ṣe àwọn sàábẹ́ tó wá wà ní Mẹ̀dínà àwọn tó ní ju ìyàwó kan lé wọ́n wá pẹ̀lú wọn pé òun níyàwó méjì òun ò ní kó owó èwo ló wù ọ́nù méjèèjì náwọ́ sí òun yóò ṣe ìdá òun kọ́lẹ̀ tí wọ́n fi ṣayá ìjẹ́ ìwọ́n tó bẹ́ ṣàpẹ́ká láwọn ọmọ òtò níní tó bá gbọ́ sí ìyẹ́gbẹ̀ ọmọ lágbájá máa lè torí mi fẹ́ dápẹ́ ẹnìkan kan tí ó lè lọ ṣe déédé ọmọ kan lé tó ti ń pọ́pẹ́ ẹjá tó tó gbọ́dọ̀ fẹ́ yàwó kejì ṣáàkún ti gbọ́rọ̀ yẹn ló gbé jáde ń tẹ̀sí rẹ̀ pé wọ́n ní wọ́n ń jà ní apá òkè ọya níbọ̀ ìjà yẹn padà dé Burkina Faso àwọn ọmọ ìyá wa tó wà wà Burkina Faso méjì ló gbà wọlé gba lélà títí tó fi wá dé pààyà ó ní wọ́n ti pàyàwó òun lọ́wọ́ àtàwọn ọmọ ló wá dá wà ní dá sùn ní sí èèyàn tí ó dáná ó ti wá so wà á bẹ̀rẹ̀ ìdà látòlé lọ tó bá ti parí ìdà ó lọ fẹ́ àfààyàn aṣù ìgé ẹ̀kùn ta ló mọ̀ tí ó gé sí ẹ́ kí ni ó gé sí ìgbájú olóòyì gbáà ó ti mọ̀ tẹ́lẹ̀ ó fẹ́ lé kó àlọ́jẹ́ ìyálé ẹ̀ẹ́n ó ti fẹ́ lè fúyàwó wọ́n ti sọ fún un wọ́n ti sọ pọ́mọ tí ó léhun lé lóde olówárán náà wọ́n fi bó sì jẹ́ ìyàwó ni yóò lóhun ti mọ̀ tẹ́lẹ̀ tí ó fẹ́ kì í ṣe sàárà ní tó fẹ́ tó wù yín ẹ ti mú ojú yín ti wá dá báyìí ẹ wá fẹ́ dọ́gbọ́n léhun lọ kẹta sọ pé kẹta tún mọ̀ òun ni tẹ̀ ń jẹ́ ẹ ti ti súnmọ̀ ẹ ti jẹ́ ó ti parí ó ti wá dá lójú yín ẹ wá fẹ́ léhun lọ kò fẹ́ tó fúnnú méjèèjì lóde òbí tó ní tàbí olóòṣì ẹgbẹ́ ó káwọn sọ ábà ń sọ àwọn tó ní dúkìá dá sí méjì kánò ọ̀dájọ́ ló nígbà kan ní palẹ́ni ẹ wá nílò kéèkì wákàrẹ́ tírélà sì ṣẹ̀já ráìtì ṣọ́ọ̀bù tẹ odidi tírélà ráìtì wọ́n ṣẹ̀já ní wọ́n tún ṣẹ̀já 911 àpò ẹ̀wà sí ṣọ́ọ̀bù ẹ̀ ló káfíńtà kan tó ní ṣọ́ọ̀bù ibá mi ti pákódà sí méjì wọ́n wá ru ẹrù ìlàjì àpò rẹ̀ sí sí ṣọ́ọ̀bù kan wọ́n á ru ìlàjì tírélà ní mo gbà lérò wọ́n rù sí ṣọ́ọ̀bù kan ó kù ìlàjì láìsí tírélà wọ́n wá lọ pé ìlàjì náà ìlẹ́gùn tírélà wọ́n lọ ṣọ́ọ̀bù ẹ mo pé property tó lé ní 250 million ló jóná bẹ̀ owó tí ó jóná náà cash is about 350 million wọ́n mọ̀ máa lé jẹ́ àjọpín ṣọ́ọ̀bù sí méjì ìyàwó wá gbọ́n lé èèyàn ò lè báyàwó yẹn lé látòkọ́ tẹ́ ẹ bá tètè délé torí yóò ti gbọ̀gbọ̀ àwọn fámìlì lọ kórí èèyàn ti dàrú bàbá akíníwọ̀n ti ya wèrè Téèyàn bá pẹ́ tó tó délé yóò sì bá bàbá ìyàtọ̀ wọn. Kí lẹ wí? Ó mọ̀ ti yá wèrè. Àwọn ará alé ní àzọ pé kò yí àwọn awúsá wọn gbóná wọn ti sà sí ní sàábé ṣe nìyẹn. Wọ́n dá dúkìá wọn sí méjì ìwọ̀n kó láti kéwòn kó láti ẹ́ mọ́ká jìnà sí it's not about three hundred miles not kilometer or mile kéèyàn fẹsẹ̀ rí tábàdí ká máa sọ ọ̀sọ́ ìsọ̀ àbà tàbí àwọn ọlájúmẹ́ púpà pé kọ̀ọ̀kọ̀ ákà yóò ṣùwà. Amúrùbúrú ẹ̀rìn àbàmọ̀ fún àbúwá ní ẹni tí ànábì fi ṣe ọ̀rẹ́ tó torí pé ànábì ṣe jẹ́ ní alìmọ̀hánkọ̀ ànábì mú mọ̀dínà kan ará mọ̀dínà kan tó jẹ́ sàádé yóò wá mú ará mọ́kà kan lórí ọmọ ìyá àti ẹnu ọmọ ìyá àti ẹnu mẹ́ta ní ṣe ọmọ ìyá àti ẹnu Òun ò ní ìdí gbogbo tó pín sí méjì yẹn pọ̀ náà jahun ní

pé ànábì ní nínú àlìjẹ́nà ń débẹ̀ òun wà jì láìpẹ́ lòun wá rí pé kí ló ló ní òun ṣèṣirò dúkìá òun yẹn tó jẹ́ kó ń pẹ́ lẹ́yìn díẹ̀ ó gbọ́ bẹ́ẹ̀ gbogbo dúkìá tí ràkúnmí kó wọlé yẹn ló fi tọrẹ jọ́nà náà Ṣọ́ọ̀bù ńlá. Àwọn ọjọ́kọ̀ Ó ti fi 15 million sáàkáǹtì sí láti 2020 tí ò fọwọ́ Ó ti ẹ̀tún ṣe ní fixed deposit. Lórúkọ ọmọ tí ò tí ìbí, ó ti fi owó sí àkáǹtì sílẹ̀. Tó lọ́pàá sọ pé wọ́n yóò jẹ gbèsè ẹ̀mọ̀, ilé yóò jẹ gbèsè àpò rẹ̀ sí kan kò yọ dẹ́rí àpìlámọ́ fún àgbogbo ẹ̀ same thing, ló ṣẹlẹ̀ sí Usman fún àfáàn Usman fún àfáàn ó kó ọjà wọlé pẹ̀lú àràkúnmí lásìkò ní ọjà yẹn wá wọ́n nílùú gbogbo àwọn marshal àwọn oníṣòwò alágbàtà yẹn wọ́n wá lọ bá pé àwọn ò ra ọjà yẹn ẹ̀ lè san owó ọjà yìí èló ni àwọn sanwó ẹ̀ wọ́n tún wá fowó ẹkùn ọjà táàbà tó 800,000 ní àṣàn 200,000 alẹ́ ẹ̀lẹ́ sanwó ẹ̀ 250 ẹ̀lẹ́ sanwó wọ́n ti mọ̀ pé kò sọ́jà yẹn lẹ̀ kò sí ebá àwọn ará àwọn jèrè ẹ̀ ìgbà tó wá pẹ́ sí ẹ̀lẹ́ san owó ẹ̀ àlìjẹ́ tẹ́lẹ̀ fún lálìjẹ́ ọ̀fẹ́ ló pin fún gbogbo aláàrùn ó ti mọ̀ pé àwọn ọlọ́jà yìí kóńdó ni ó fi máa kán àwọn èèyàn ní mú. Wàjá ọ̀rẹ́ kàfà ní àtọ́rẹ́ tó jẹ́ ilẹ̀ tó. Wàjá ọ̀rẹ́ إلا لجهنم جنة أضاف الله به القرآن وهو مسلم تراعي الصلاة أرسلة متغيرات على محمد على محمد فسجد ẹ̀wọ́n pè ní àlèwàfá ìlú mùtàkọ́ bálá wàfá ìlú mùtàkọ́ bálá tó lẹ́tọ́ ọ̀rọ̀ anábìlẹ̀ ni ẹ̀sọ́ jẹ́ bá òmù tẹ́rìn ní ẹ̀sán tí ń bẹ fún àwọn olùtẹ̀ lánàbí àríyàn aṣọ àríyí aláàrí wà jáàmù tún àti àjẹ́nu fàdá gbẹ̀jù sílẹ̀ kọ́ọ̀lá lè kàfà ọ̀rọ̀ àwọn kèfèé ní pé

gàgálà nẹ́bì screen protector olànẹ́bì níbi iná já ànàmọ̀ àkọ́sà lọ́rù bí hílí wàhúwà múzgẹ̀tùn bùkátà ayé lọ́lọ́ ń fà nẹ́bì gbọ́ kí ni bùkátà ayé ìmọ̀ ọlọ́run lọ́kan tá àmọ̀ sí tawhid inú fọ́núfọ́ra gbogbo ayé wà jẹ́ bí fàwákì náà ṣe sọ mọ̀dọ́ dáàrù والأيام علمتها عسل وجاء رسول الله والخلق Ọ̀pọ̀ ayé wà ní ọ̀pọ̀lú fọ́ra kánà àwọn tí ó sọ fáwọn ọmọ aláwọn wọ́n sọ́lọ̀ ń di mẹ́ta ń gbà náà. Wọ́n gba wúrà lọ wọn, wọ́n gbé àndà pàndà lé wọn lọ́wọ́, ṣùgbọ́n wọ́n kò lọ́dà, wọ́n ń dán, wọ́n rò pé kó lù gbà fún ọmọ góòlù tẹ́lẹ̀ afẹ́rẹ́ wá ní anúbí yẹn àkọ́fà lọ́pùpì ìwà wàhúwà múùsùnà tó ń pè ní múùsùnù onímọ̀ ọ̀sìrọ̀ onígbọ́ ìmọ̀ ẹ̀ṣú jó lànà bí i tó ọ̀wé ìfọ̀dà àgbàdà síta, a gorodóòmù síta àpẹ gbogbo nǹkan láàmà fi gbomi bàtíà oríṣiríṣi láàmà fi gbomi inú àwọn àgbẹ̀ ó dùn gbogbo ẹni ògbẹ́ǹgbẹ́ àtàwọn ẹranko náà ni wọ́n dùn wọ́n romi mu òjò ànábì tí ń rọ̀ àwọn arómi tàorídì mú ta tí mú látọ̀dún yìí nínú Kùránì àó zúlà àwòrìlà zílù oníbòójì tútà tàbí àrùn tó fẹ́ abẹ́bòójì ànábì láwàá

ànábì wá ń gbé lálẹ́ ànábì wá ń bèèrè fún àǹsọ abẹ́gbẹ́ta ní ó gbóhùn gbà á lálejò ó lè wáyé bẹ́ẹ̀ sáré kan wá ní òun ó gbà lálejò ó wá tẹ̀lé lọlé àṣé kò lóúnjẹ tí ó jẹ jóúnjẹ nu ara ẹ̀ lọ ìgbà tí wọ́n á délé ó yí bẹ́ńtó títí láì ó yí sílẹ̀ ó dókòkò wọ́n ní ẹja jẹun àwọn méjèèjì wá ń tọwọ́ bọ àwo ọwọ́ àlejò àtonílé pàdé ṣùgbọ́n nílé yẹn òfìfo ní ń bù tí ń fi sẹ́nu lójú àlejò àlejò yẹn rò pé ń jẹun àlejò ló wá jẹ gbogbo oúnjẹ torí pé ẹni bá mọ́ra yóò mójú ẹmójú ò mọ́ra tí ẹ bá rí oúnjẹ yóò mọ̀ lé yàrá méjèèjì yóò mọ̀ ṣẹ́wọ́ kù kó náà lé yó èèyàn tí nílẹ̀ ti wà wọ̀ bí ahùn ó wá rò pé òun àti ẹ̀yẹ́ ń ń jẹun ìyẹn lọ́lọ́ wá sọ fánàbí pé ohun tí tàbí rẹ̀ ṣe wà láyé jìdú náà fi jìdú ní gbogbo tó wá fún arákùnrin yẹn ní o tó ti bọ́ síbi mẹ́sì àyà ẹ̀rí ní fún àwọn ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ sọ pa sàbé ọlọ́run fún rárá rẹ̀ ń jẹ́rìí sí ọkàn àwọn sàábé kólódodo ni wọ́n tẹ́ẹ̀ká rẹ̀ sọ́lẹ̀ káwọn kan máa jiyàn ọlọ́run wọ́n jẹ́ ìdí ọkàn sàábẹ̀ yẹn jọ ẹgbẹ́ wà láyé ti dúnà sí sùdúrì ní máa jàtà láyé kéṣe lánàá híyà ọ̀ àmì kéṣe lánàá tó ń pàṣẹ lánàá sí àlèrè láyé ti dúnà ẹ̀ẹ́lẹ́ṣẹ́ alápàpàdé sí sùdúrì yìí nínú ọkàn wọn sàábẹ̀ hájàtà kí wọ́n ní bùkátà sí pẹ́ èyàn lè ká tó àwọn fi hàn sí á rọ́dà ìjẹ ìfún lówó ìgbà tó wá ìyàwó rẹ̀ kan sí ọ ni ṣe gáàsì ti tán o ó wá bọ́ bá kò ah! kí n sì mọ̀ hundred thousand tí mo transfer bá fún fifty bá gáàsì fíìlì báyìí ta ló mọ̀ kó sọ bẹ́ẹ̀ kò sí ìwọ nìkan ló mọ̀ ní ọkàn rẹ̀ ó bá wá ń sọ tàwọn sábẹ́tẹ̀ kéé wá sọ́kàn tiwọn bẹ́ẹ̀ ọkàn wọn fìrì láyé jìdú rẹ̀ fi ń sun lórí máa jẹta ní gbogbo tí ó bá ti bí tọrẹ wọ́n fi tọrẹ nìyẹn wọn ò ní sàbámọ̀ lérí ẹ̀ wọn ò sì ní sọpá wọn ní ìdí ẹ̀ mọ́ wàyò òsìrú náà ara ń kù sí hí wà lọ́gbàdàn bí ìfúsọ̀tọ̀ wọ́n fẹ́ kẹ́lòmí jẹ àǹfààní báwọn náà ní bùkátà sí pàtó sí nìyẹn yòòfìrú na aláàfùsè wọ́n gbọ́lá fún ẹlòmíì lórí ẹ̀mí wọn wà láwọ́ káánà dìé kàn sọ tó bọ́lá ẹ̀fọ́ àwọn náà ní kùkà àtà sí nǹkan yẹn ṣákùnrin yẹn ò ní ìdíyóúnjẹ ńjọ náà ṣé bí o máa pa ṣùgbọ́n ní kẹ́lò ní ìjẹ àǹfààní yẹn àwọn sàábẹ́ nìyẹn ọlọ́run jẹ́ àti níta lọ gangan ìbéèrè náà ẹ̀ ó sì pọ̀ àyàpá ọ̀tọ́lọ̀ ti jẹ́rìí ọgbẹ̀ wọn dáadáa ká tó sọ sáà dẹ̀bí sọ ẹgbẹ́ àkókò àti ìkankan ó nídìí o torí àwọn àwọn alátakò àti àwọn tí ó máa jiyàn àtàwọn onífàǹfà ní òjẹ́ wọ́n á di ìkankan wa jẹ́ ọ̀rọ̀ tẹ́ ìsọ yẹn báwọn sàbẹ́ tẹ́ ìsọ náà ló gbọ́ specific direct ayah Quran. Láyé jìdúnà sí ìsúdúrí máa jábà ní Mahùtú wà yóò sí ìhùn àlà òkúsí ìhùn àtàríwá. Ayà tó tẹ̀lé lé wà mẹ́rin tẹ̀lé já ní bá dìlú another point, point number five, kí ni sí ìdébẹ̀? Ọlọ́run wà tẹ̀lé já ú ní bá dìlú. يقولون ربنا اكفرنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجد في ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ìyẹn ni tá a bá parí ọ̀rọ̀ lórí ọlá àtàjùlọ tí bẹ bá ń sàábẹ́ ọ̀wà béèrè lọ́wọ́ pé kí lójúṣe wa sí wọn ojúṣe wa sí wọn lọ́lọ́run ti sọ́nà bọ́rá pé wálẹ̀ bí nàìjíríà fún àpàdà sọ́nà nífọ́ sí wẹ́wẹ́ àwọn tí ó dé lẹ́yìn wọn sọ wípé rọ́bà náà olúwa wa ìfìrìlà náà forí kí àwa wọ̀lẹ̀dí náà sábà kú náà àwọn tí ó ti jẹ́ oṣù ní ṣáájú wa àsábìkú náà sábà kú náà àsábìkú tọ́lọ̀tọ́lọ̀ ayáì àwọn tó jẹ́ àsábìkú yẹn àtàwọn ọmọ ìyá wa tó wàlá tẹ́jì àti kùlù ìbìnà mọ́ ṣe fi sí ọkàn wa gílù gílá inú ni bí ni nílẹ̀ nínú ọmọ nǹkan àwọn onígbàgbọ́ òdodo àwọn tó lọ yẹn mọ́jà nínú ni bí ni tí sàábé mọ́jà ká sọ pé sàábé yẹ tó sàábé ni àmọ́ ó hùwà burúkú báyìí ká nínú ni bí ni sí àwọn fàwáyí ó pọ̀ tó pé kúrò tẹ́rí ẹ oníkíníkà tá ń pè ní sílà ilmù sílà ó so mọ́ra wọn ní tẹ́bárí àyà kan àtàyà mi àjọṣe ó wà láàrin àyà yẹn sí àyà kejì kódà súrà sí súrà wọ́n ní sílà tẹ̀bá ṣàlàyé pé ó jọin torí àsìkò

táìmù sí wà àwọn kan lọlé lọ sínú àwọn kan lọlé lọ sínú inú wọn lèmi náà wà àwọn kan kìí tẹ́lẹ̀ bá ẹni ń gbé ó sì mẹ́fẹ̀ díẹ̀ ó sì èsè kárẹ́ lómi tó wá láti ìlú mi àwọn náà sí àyùgbẹ̀ àyẹ́kí àmì máa tí láti máa ti ti bẹ̀rẹ̀ Ẹ̀kọ́ tó wá bèèrè náà pẹ̀lú ọ̀nà tó ti ti máa ń lé. Ẹ̀kọ́ tó ti dé lónìí. Ó kèkó ti ti dé lónìí. Ẹ̀wọ́n ni òfin ti dé. Ọ́kè. Ọlọ́run ṣàánú wa. Adúgbẹ́ lọ́wọ́ bàbá wa KSA Kúnlé Sàlámí Aládà, àwọn ọlọ́run ọba fún láǹfààní láti ìdòta pé jẹnẹrétọ̀ wa kò mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú epo ń fún wa lọ́fẹ̀ẹ́, jẹ́ kí jẹnẹrétọ̀ ọmọ ìdó kábìlì mọ́ gbóhùn yí jáde iléeṣẹ́ wọn ní jóná àmín epo tí ó ń fún wa lójoojúmọ́ yìí àwa wá ń bẹ lọ́n ètò owó èmi ni mo ń tọrọ yìí kó mọ̀ jẹ jẹnẹrétọ̀ yìí gan kí wọ́n sọ pé gbogbo ẹ̀yin tẹ̀ ní mọ́tẹ̀ lo mọ́tò tẹwá títẹ̀ sí ẹwà mọ̀ kéékèèké ọmọ gba 10 litres àjọ àjọ àtẹ̀míyẹ ẹwà fíìlì táǹkì ní Àmín. Tó bá tó ápìlì bá ń jẹ, ó ti ní kìrí kan tí ó fi lẹ mọ́tò ẹ lókè, ó ti dáhùn. Kò mọ́ tó lẹ́lẹ̀ ní tó bá kọjú ojúmọ́ yóò lọ epo yẹ, tí ó tún pè wá, tí ó tún ní wọn ó ti ilẹ̀ mọ́tò yẹ, ó ti ní ó jù tó dé bọ́lá kó ṣe bẹ́ẹ̀ pé gbogbo ìgbà ẹ wá lẹ̀ sí ìrùsà ọ̀rún bí mélòó ẹgbà tíkẹ́ẹ̀tì gbogbo àwọn tó ní mọ́tò ẹ̀kọ́ wọn tó wá lọ sí ìdí sáà. bọ́lá kó ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń fún ọmọ báìkù ẹni kan fìlì táǹkì wọn lẹ́ẹ̀mẹ́ta torí mọ́tò ìgbà lọ ẹkùn wọn tíkẹ́ẹ̀tì ẹwà fìlì táǹkì kó ṣe orí rẹ̀. Wà tí ó kẹ́ ìyà ẹ̀rẹ́ lọ́lọ́jẹ́ orí bẹ́ẹ̀. Àwọn kan náà wá ń bẹ́ẹ̀ lọ́rí, kí pẹ̀lú ògùn aláà kó tó bí ọdún tí ń bọ̀ wọ́n ní ó lè mọ́ fún wa ní 100 bags of rice ọba lẹ́ta kọba lórí ilẹ̀ iná ká tọ́ sẹ́mí láàrin àtúbọ̀ alẹ́ ilẹ̀ iná ká tọ́ tọ́wà bọ̀rọ̀yìn wọ́n á bí náà sí pé lálàákí wa ilẹ̀ kọrí ìjẹun sẹ́kì ọ̀pọ̀lọpọ̀ àti lọ́sí dúníyà afẹ́rẹ́ta àti àṣírọ́tì afẹ́rẹ́ta àti àṣírọ́tì ẹjá sí àjọ ọdún kẹrin sẹ́yìn pàtí by surprise wọ́n fún fún mi yẹ́ kéṣe ní òru ibi tá ti pín ní ni wọ́n fún wa pàtí ní ìdúnta 40 back ni wọ́n fún wa ibi náà láti pín gbogbo ẹ̀ ṣùgbọ́n léṣe wọ́n fún wa five baht a pè lọ́dọ̀ àwọn obìnrin ó lè tẹ́lẹ̀ kan padà á kọ́ tó pè é ṣe wa ni wọ́n fi ìwọ ni wọ́n fún ní ìwé sọ ọlọ́pọ̀dún ìtàkìrí ọlọ́jẹ́kẹ́lẹ́ ìta wá sọ yìí àti tó rí ìlú sáájú kó wá kọ́ bá ìgbogbo وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته